وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا لقاؤنا ولعله آه، ولعله اللقاء الخامس في برنامج يا طالب العلم في برنامج يا طالب العلم يجوكو لك أغنيو في إن شاء الله إنه جوكو برنامج يا يا طالب العلم الذي يوصي فيه بعضنا بعضا ìjòkó ni tí a ti máa ń fọ́ra wa ní àwọn ọ̀rọ̀ ṣókí àwọn al-irshadat wat-tawjihat al-irshadat wat-tawjihat al-irshadat allati takhussu tullab al-ilm takhussu tullab al-ilm والتي والتي ورثناها عن ساداتنا وعلمائنا الكبار ونسأل الله سبحانه وتعالى أن يزيدنا النفع بعلمهم وعمرهم وأن يزيدنا وإياهم توفيقا وسدادا أمور ọ̀rọ̀ tó kàn wá ọlọ́mọ kéwú òun la máa ń àwa ti ń bá ọ̀rọ̀ kan bọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá sọ òun ni nípa kí lápò kọ ìtànkọ lọ́wọ́ ìtọ́pìkì tá wà lẹ́nu ẹ̀ báyìí kí ni o. aywa al-awaiq al-ashara an talab al-ilm àwọn dínà dínà mẹ́wàá kí lápò o hmm, àtàwọn dínà dínà àwọn adánilọ́nà ni wọ́n àtàwọn adínilọ́nà an lẹ́yìnlẹ̀ ẹ̀lú tó máa kọ́ díyàn láti mọ́ lè rí bí achieve ìmọ̀ ọlọ́run tẹ́mi àti yíò nímọ̀ ohun ojú ọ̀nà mọ̀láwà yìí ọlọ́run mọ́ta jẹ́ká dé ní o ọlọ́run kó والدرجة العالية أولاً درجة العلماء أو ما كيو أو نكني كنجو أدوا كابتا فوانينو أو دينا دينا مواي أبا تكابتا تانيو نميدي تكلا لا كوكو أيوة أيوة بارك الله فيك ما اسمك عبد الرحمن العائق الأول من هذه العوائق العشرة فساد النية nínú ka alákọ̀ọ́kọ́ tó lè kó báyẹ̀ lójú ọ̀nà mà oníká ni yín yóò máa kò mọ̀ dà àdìsọ tó pọ̀ fún wa àdìmọ́ sọ̀rọ̀ àníyàn ọ̀rọ̀ ikhlas ọlọ́run tún àníyàn gbogbo wa ṣe àníyàn wa ń bí ìmọ̀ ó gbọ́dọ̀ jẹ́ nítorí ta ni àdánwò máa ń bá wọn àfáà látijọ́ wa yóò mọ bọ́ pọ̀lọpọ̀ wa náà nísìnyí kí àníyàn mọ́ jẹ́tọ̀ lọ́hùn láti bẹ̀rẹ̀ àmọ́ tí èèyàn bá ti ń lọ èèyàn gbọ́dọ̀ mọ bá níyàn níjà àbọ̀ tí ń ké lọ́wọ́ ìlú ìwọ náà ìtì mọ bá níyàn ti ẹja wọn náà àníyàn rẹ̀ lójúmọ́ wá ń gbà mí pé kí ni ládùúgbò wa afẹ́ ṣe kinní kan àwọn aláfẹ́ ṣe kinní kan jù ètè mọ́ bá já ó pé àníyàn tó torí ẹ̀ wá bí kọ́ wọn o tó bá pa àníyàn tó ń gbé bọ́ọ̀nù tètè mọ́ mọ́ báyìí pé èyí fà níyàn ń kọ́ ìmọ̀ èèyàn ní mọ̀ ọlọ́mọṣáàjá mọ̀. àlàáyé kú sáàrin dínà dínà kejì ayùwà wàsáìlò tàwásúlé àlèṣèmáàì àwọn social media app àbíkẹ́ náà pé facebook twitter whatsapp àwa sọ fún wa pé léyìí ọmọ ènìyàn olè ṣe ń bẹ̀lẹ̀ àti lọ ayédè àrọ́gbọ́n dá sí ọba ló fẹ́ ayé ìfẹ́wọ́ facebook o ìfẹ́wọ́ whatsapp o ìfẹ́wọ́ twitter o ìfẹ́wọ́ ẹkùnlé ayé lọ́mọ wa nù ọkọ̀ kò ní gbogbo à ń gbé yìí ọ wa lọ akọ́sọ̀lìmọ̀dínlẹ́sì ọmọ lọ́ọ́ ní gbé bẹ́ẹ̀ torí a ó ti di pàlípàṣù pẹ̀lú ilé ayé wa ó dàbí fóònù ni fóònù dàbí ilé kíkọ́ kí ẹ máa lóhùn ló fóònù láyé lẹ́jọ́ pé ẹ mọ̀ pé ah nǹkan mi ń bẹ ní oníjà àwọn àgbọ́yé kan inú kó sí ẹ̀sìn gbọ́yé àbí kó sí bá a ti ń gbélé ayé kó sì gbọ́yé kí ẹ bá di méjì ní gbọ́yé lóhùn ló fóònù albayanu àbẹ́ so méjèèjì wọn gbọ́ tí wá jẹ́ pé à lè ṣe without àwọn kinní yìí òun náà tún wá wà nù tó mọ́ kó báyàn lójú ọ̀nà ìmọ̀ ìyẹn ni níbi sùúrù istiglal wal istimal bàbá ti lò dáadáa wájú aṣọ ogbó ilé ayé rẹ lórí social media ogbó alámọ̀rí rẹ lórí social media ogbó tí wọ́n lọ ń bẹ̀ ọ̀fẹ́ kí ẹ̀kan fún ọrú mẹ́ ọ̀ní gbádùn ayé rẹ o ọ̀ní ṣe kíni máa rí social media bí iyọ̀ bí kínú tàbá fẹ́ ṣe ráìsì àpò kan ṣé iyọ̀ àpò kan láwọn dà sí <laughs> ráìsì àpò kan láti dá ìdajì àpò yọ sí ẹ dáhùn ọ̀dà ráìsì àpò kan one quarter of iyọ̀ one quarter bag of iyọ̀ ṣáà lè dá sínú ráìsì àpò kan ó tàn sí gbogbo tàbálà abẹ́ da ẹ̀ gbá gbé kọ́ọ̀pù ní wọn wàfà gbogbo wà nínú kíláàsì ni mo gbàgbé ẹrù mi sí ní bá gbé wa kọ́ọ̀pù rẹ̀ ti mi ṣàpèjú ẹ̀yẹ ọmọ kọ́ọ̀pù tí mo fi mọ́ mu tí òun ṣáà lè dá iyọ̀ tó kún mẹ́ẹ̀ sínú ráìsì àpò kan. Subhanallah sọ uh, kò mọ́ kọ́ọ̀bù tí ń fi mu tí o sọ mọ́ dáadáa ní ìdí ìmú tí kíláàsì yẹn rí ọ̀ tí ìmọ̀ táwọn yẹn wọ́n bá mu lórí ìṣòwò olùwà mọ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn láti mọ̀ pé àti social media ń ta fi wéyìn náà lójọ ó dàbí iyọ̀ tá a fẹ́ bù sínú ìrẹsì ni ó dàbí iyọ̀ tá a fẹ́ bù sínú kílá pé ìrẹsì ọwọ́ àmọ́ bóòlù ti ẹ̀kọ́ bu ẹ̀hàn àbákọ́ bá ń gbé kọ́ọ̀fù kékeré ọkùnrin tí wọ́n lè gbówó ọdún kọ́ọ̀bì kọ́ fi búyọ̀ kọ́ wá dáṣẹ́ láìsí báàzù kan eré yóò mọ́ jẹ́ ṣe o ah ọwọ́ adúrú kíní àmọ́ iyọ̀ yóò níwọ̀n sí kíní o sí ráìsì níbo là ń lọ ni pé social media ó wà nú àwọn tó mọ́ ń kó báyẹ̀ lójú ọ̀nà mọ̀ àmọ́ṣà lè jẹun láì níyọ̀ ha ìtumọ̀ ẹ̀ ní pé ibi táyé ti dé yìí èyàn lè ṣe without whatsapp àti ó ti wà nínú tó lè mú ayé já fún yàn ó yàbí òye à ń kọ́mọ̀ níbẹ̀ nísìn àwọn ẹlòmíì ń bẹ wọ́n ń ṣe dìgírì lọ́wọ́ báyìí kí mo náà ṣe lọ́wọ́ òṣìṣẹ́ tí ń lò fi kọ fóònù ní mo fi ṣe dìgírì ibẹ̀ ni ó ti wọnú class ibẹ̀ ni ó ti attend class ibẹ̀ ni ó ti gbọ́ ìwọ̀n ti wá lé kí ó lọ wá class ọ̀tún kó látàárọ̀ orí ibẹ̀ làwọn ti ń gbọ́ gbogbo táwọn sọ yìí àwọn èèyàn kan bẹ àwọn náà mọ bá táìmù gbà ti ju òkú ti fóònù wọn látẹ̀gàn pé ìgbà wo náà tó bẹ̀rẹ̀ ìwà náà mọ̀ jù yá tọ́ lè balẹ̀ yìí táyì bá parí náà tó máa pè ìbèrè kwẹ́sọ̀ ni pé ń jẹ́ sọ́yọ́ dájúbà lè lùmí lánàá kí ní kan kìlì kan báyìí kí làwọn fi ń kọ́ tí wọ́n fóònù fóònù táwọn náà fi ń kọ́ Facebook náà ń lò ó yà bí òye ó túnmọ̀ sí pé kí ní òun náà a tún mọ fi ń wá ìmọ̀ àmọ́ a sọ pé ìdá olójú méjì ni bá ṣe lè ló fi gé tó dáa ó lè gé wọn náà lọ́wọ́ o àti ṣàlàyé níwọ̀n bá ń pọ̀ náà ayébẹ̀kọ́ ànílọ púpọ̀ lẹ́nu kí wá lápẹ́ alẹ́ àìkò asáàlì sàdmáàdá alkebo ìgbéraga kan fojú kéré ẹnìkan pé ṣe ńgbà tá a tún tọ́nu kíláàsì máa béèrè lọ́wọ́ uh, fánáwì uh, ẹnu ẹ wá dùn tẹnu tèmi ni ìmọ̀ ń kó báyẹn lójú ọ̀nà ìmọ̀ àwọn òwú nìyí táyì lẹ́nìí ibi táwa fẹ́ lọ lé mi ni al-a'iq ar-rabi' al-maba al-a'iq ar-rabi' alákòóbá ẹlẹ́kẹrin lójú ọ̀nà mọ̀ dánàdánà ẹlẹ́kẹrin lójú ọ̀nà mọ̀ dénàdénà ẹlẹ́kẹrin lójú ọ̀nà ìmọ̀ yóò ní pé nǹkan ẹlẹ́kẹrin tó lè di lọ́wọ́ ń bí ọ̀rọ̀ mọ̀ òun náà ni alìmọ̀háàṣì kí ni mo pè é alìmọ̀háàṣì ìgbọ́ o alìmọ̀háàṣì ẹ pé kí ó dáadáa kí ni kí ó dùn alìmọ̀háàṣì aywa alìmọ̀háàṣì alìmọ̀háàṣì tá a wí òun jámọ́rò ni mo fúrọ́dù rẹ̀ kí ni máa ṣíyà ẹ̀ṣẹ̀ kí ni mo pè é ẹ̀ṣẹ̀ kàbà irú ha wàṣọ̀rọ̀ ìgbọ́ o àtàwọn tó tóbi tó tóbi nínú ẹ̀ṣẹ̀ ni o àtàwọn kéékèèké nínú ẹ̀ṣẹ̀ kò sí ìṣe ìsálákòóbá náà méjèèjì ọlọ́mọ yọ wá pọ̀ lójú ọ̀nà mọ̀ tí èèyàn bá jẹ́ni tí máa ń dẹ́ṣẹ̀ tí ò wá kí ẹ̀ tí ò wá bí ó ṣe tú kó dẹ̀ fi ẹ̀ṣẹ̀ náà lẹ̀ tó bá ń kọ́ ìmọ̀ sọ ọmọ bọ́rọ̀ rẹ ti rí ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó gbé báskẹ̀tì rẹ̀ gbé sókè kí ogun wọn ìwọ náà ni wọ́n tán lọ burú pé kí ogun wọn rí wọn. ǹdẹ́ à sọ̀rí kí a máa pọn mi sínú báskẹ̀tì yìí látàárọ̀ tí lè yóò fi túnṣe yóò sì kún kò ní kún bí ẹni tó náà bá ń wá mọ̀ sí rínú tó wá ń dẹ́ṣẹ̀ boyfriend wo obìnrin ọlọ́run wá mọ̀ àwọn tó ọ̀sìn wà fà ọlọ́run wá mọ̀ ọwá ní girlfriend ìwọ́n tó pera rẹ lọ́mọ lé kí wọ́n náà tún lóbìnrin kan tó bá ń send text message sí i love you torí tọrùn ìdìná ni o kí mo pé ìdìná ni o gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ó túbá o torí tọ́ ọba túbá àwókànmọ́ kọ gbogbo ẹ̀ ní bá ṣe ń ranjú mọ́ra wá tó náà kò ní yé o ọlọ́run tó yé gbogbo wa àwọn àmì náà ń bẹ ọdún wá rìpọ́ọ̀tù wọn fún mi wọ́n tó ń kọ́ ìmọ̀ tó wá ń lọ sí ibi bájú ń bájú tó lọ rí tú rẹ̀ sí rẹ̀ tọ́lẹ̀ ẹjọ́ gbélé kéwú kò dá o ó lè fa kíkéwú mọ́ sí kíni kò mọ iye èèyàn yìí tó fi lọ rí tú lẹ́yìn rẹ̀ lè bá wọn àti ìbá sẹ́ǹdì oúnjẹ tèmi o dákun bùnmi ráìsì ìdìríkà kan ó sì bùn ọ́ tí mọ̀mọ́ tiẹ̀ náà bá ti yàjú àbáyé ló sì sẹ́ǹdì owó ṣe ọ ni ìwọ náà rà rẹ̀ fi tiẹ̀ ọ́ sì ṣe kíni ó bùn náà padà ń tá àmọ̀ kó dànù alìmọ̀ yọ ara wa ráìsì alìmọ̀ jẹra wa òjẹ́ ní mílíkì mẹ́ta òjẹ́ ní mílíkì mẹ́rin o níjọ́ tí wọ́n náà báyìí ti gbowó oúnjẹ tiẹ̀ náà ó ṣe kí ni ó dà padà àmọ́lẹ́nu ọ̀sẹ̀ tó lọ bẹ̀ tó yẹ mẹ́ta ju afẹjọ́sùn ní ẹlòmíì wọ́n ti yọ mílò rẹ̀ wọ́n ti tún sódì báàgì rẹ̀ ẹlòmíì yẹn ti rẹ̀ sí rẹ̀ ẹlòmíì màkàrónì rẹ̀ aló adé báyìí ó ni ànáwọ́sẹ́ nìkan kan ká tún máa lọ sí ọlọ́run níbi pé àlọ́ náwọ́ sí àmẹ́ni tó jẹ́ nàmọ́ra rẹ̀ asọ̀fara wa náà ni a mọ̀ pé òun náà wá gbọ́ òwò ẹni tó ṣe dáhùn náà a pé kì í ṣe pé ó jalè kò fẹ́ ṣe kí ni o ebi lágbára lọ́mọ fìdí pa wá ó lè jẹ́ àtẹ̀tẹ̀ sẹ́ńdì oúnjẹ lòmí náà ni tó wá ní mọ̀mọ́ rẹ̀ tó ìdí sẹ́ńdì àwọn náà fi ṣe ká fún ọ ó lè jẹ́ pé Nàìjíríà situation ni ò ṣe kí ni sọ̀gbá yóò balance mọ́ bá ti wà yìí ṣe gbogbo àgbọ̀dọ̀ mọ́ wá endure yìí tó fi wá ṣéhun lọ bẹ́ni tó rò pé òun jẹjẹ lè ká pọ̀ báyìí sí ilé nítorí ọmọ àwọn tó wà fẹjọ́ sùn mí mo rí pé ah, àwọn tó ń tẹ́wọ́n máa ń pọ̀ ń pọ̀ yà ni tọ́wàgbà ó jẹjẹ jẹ́ wá pọ̀ báyìí táwà kan sí ó sì bọ́ bẹ́ẹ̀ ó sì mú mílíkì méjì àti mẹ́ta pọ̀ sí bẹ́ẹ̀ mọ́ èyí tó fi ṣe báwọn ó lè kó báyìí níbi ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ mọ́ wọn àyè máa dẹ́sẹ̀ kọ́mọ ìbí màlọ́wá kọ́ńbì ẹ̀kọ́ ni ẹ̀yẹ́ wọ́n ní lọ́dún mẹ́wàá ń bí ìdásùn yóò adá ẹlòmílẹ̀ náà ah, àfáyọ̀ yóò mọ́ sí ó ní àmọ́ ah, sí olóòótọ́ àmọ́ dídí ká máa lè kọ́wọ́ ní alíbùbá àtàtà ayé ẹ̀kọ́ ni àwọn àsórí ah, yẹn ló dọ́ta ní orí ìrẹsì kan ló dọ́ta kí ló ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ ni o gbogbo ẹni tí bá ń lọ́nà kan sí kejì tí fi ń dẹ́ṣẹ̀ lọ́sẹ̀ kí ni ìmọ̀ iye èèyàn tí èèyàn bá ti ń dá ẹ̀ṣẹ̀ ìkánná àwọn àfáàwà alàlámàtò sheikh abdulkarim abdulkhudair àwọn náà sọ kìíní kan wọ́n ni wà ní àádọ́mi sọ̀wáàdì wà sọ̀wárí alìmàáṣì a ní inú kan tó tóbi jù tó máa ń gbé àwọn èèyàn jìnnà sí mọ́ ṣe pé wọ́n máa kanlẹ̀kùn ìmọ̀ bá ilẹ̀kùn òsì ní sí fún wọn wọ́n ṣe wàhálà lórí ìmọ̀ ìmọ̀ òsì ní yé wọn wọ́n ni o wọ́n ní kí ni o ẹ̀ṣẹ̀ ni o téèyàn bá ti pọ̀ lẹ́ṣẹ̀ jù kò ní ṣe kí ni ìmọ̀ ò ní yé alìmáàmù Ṣáfi'í alayhi rahmatullah wọ́n láàfá àwọn kan àti bàbá wọn ní wàkẹ́ kí lápé àfá àwọn ni tó kọ́ wọn kí ó àwọn á sọ̀rọ̀ pé lákòókò kan àwọn ń kọ́ mọ́mù Ṣáfi'í àbọ̀ mọ́ sọ̀rọ̀ pá gbáfà ní mọ́mù Ṣáfi'í kí ló kọ́ mọ́mù Ṣáfi'í àwíjọ́ ní fáwọn kan kí ló kọ́ mọ́mù Ṣáfi'í láàyà ayò àìgbà ọkọ̀ dákẹ́rọ tẹ́lẹ̀ olùgbàgbà ti láìlá alágbàtọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ rí Muhammad ibn Idris al-Shafi'i rahimahullah imaamu Shafi'i ẹwà lọ́dọ̀ afá àti wọn náà pé lẹ́nijọ́ mẹ́ta yìí kéwú yìí wọ́n fẹ́ mọ́ òfẹ́ rí bá kan yìí lọ́dún mọ̀ pé àti mọ́mù Shafi'i ti fà kókò kan wà rí ọ náà ti wà rí kéwú yìí fẹ́ rí bá kan kí ìmọ̀mù sáfẹ̀yìn wa tọ́ wọn sọ́nà ìjọ náà wọ́n wá padà sọ̀rọ̀ ń dórin àfáà ti mọ́ ń kọ́ nídà ìyára bá kọ́ sójú bọ́ọ̀lù ìmọ̀mù sáfẹ̀ alayhi rahmatullah wọ́n ni ṣàkáùtù ìlà ṣàkáùtù شكوت إلى وكع بالكاف شكوت إلى شا لا سيبيكي في ساو أشيو شكوت إلى وكع سوء حفظي سواتي كوبان فأرشدني ففي مكجمة فأرشدني إلى ترك المعاصي فأرشدني إلى ترك المعاصي وقال أعلم وقال أعلم وقال أعلم أيوة بارك الله فيك كتاب على الجنة هذا وطوى في مصيبة God وقال اعلم <clears throat> بأن العلم نور وقال اعلم بأن العلم نور ونور الله صادق أيوة ونور الله لا يؤتاه يؤ أيوة تا aiwa hu lẹ́àásì lẹ́àásì ni àwọn jákọ̀ lẹ́àásì gẹ̀dẹ̀bá fi yá òṣè fíṣì sọgbọ́wà aiwa ọwọ́ fáwọn èèyàn rẹ̀ o ṣàkàótú ilá wà kí ẹ̀yìnṣù àhìbí a ń gbọ́ àfà ilá wà kí ẹ̀yìnṣù àhìbí شكوت إلى وكيع سوء حفظي شكوت إلى وكيع فأرشدني إلى ترك المعاصي فأرشدني إلى ترك المعاصي فأرشدني إلى ترك المعاصي فأرشدني إلى ترك المعاصي وقال أعلم بأن العلم نور وقال أعلم بأن العلم نور ونور الله لا يؤتاه عافي ونور الله لا يؤتاه عافي ó yá ọ̀ṣẹ́ òjáde àmá ohun rẹ̀ ti kẹ́ wà nùrù lọ ìlà yóò dáa شكوت إلى وكيعي سوء حبي وأرشدني إلى ترك المعاصي فأرشدني إلى ترك المعاصي وقال اعلم بأن العلم نور ونور الله لا يهداه عاصم ونور الله لا يهداه عاصم أنت لا قد زكوت إلى فأرشدني إلى ترك المعاصي فأرشدني إلى ترك المعاصي وقال أعلم بأن العلم نور الإمام الشافعي رحمه الله أني شكوت إلى شكوت إلى رفيع a ní ṣàkáòtù mo ké gbàǹjáre mo ṣe kí ni mo ké gbàmígbàmí ṣàkáòtù mo lọ complain ìlà wàkíìn lọ́sọ́dọ̀ àfáà mi tí ń jẹ́ wàkíìn ẹjọ́ kí mo lọ lérò fún wọn so àhìbúbi wà kí ẹ̀yìn alìmọ́mù Shafi'i rahimahullah orin tọ́rọ̀ yìí jẹ́ ló jẹ́wọ́n lákọ̀ mọ́ wàkẹ́ torí kò sínú adabu talib al-ilm kó mọ́ lákọ̀ mọ́ àfá rẹ̀ lórí ọkọ̀kọ́ gbàjáde tí mo ké lọ

فأرشدني وأخذ بالمعاصي وأرشدني إلى advice tó fún mi ìtọ́ka tó fún mi ìmọ̀ràn tó fún mi wá àtijọ́ ṣe fún mi sọ ọ̀fẹ́ mọ kéwù mo ní bẹ́ẹ̀ ni ọbẹ̀ kéwù yíyọ mo ní bẹ́ẹ̀ ni alukóhánì tó ọlọ́run ọbẹ̀ rí á dáadáa ni ọdẹ àdìsí dáadáa bẹ́ẹ̀ ìwọ náà ìṣọ́ fún ọbọ̀ nù ẹlòmínà bẹ́ẹ̀ ti há kùránì kò rí há ayé ẹ̀kọ́ ìhá àdìsí kò ṣe kí ni kò rí há tó bá ka kí ó lára bá gba kí ó fún bá ti lè ònù kíláàsì báyìí kó àwọn àgbà mi mọ́ra ń jọ náà pé àwọn ìwà ẹ̀ṣẹ̀ ìwọ náà lọ filẹ̀ tó bá ti fi ìwà ẹ̀ṣẹ̀ lẹ̀ wá di pé wà sí kíni o wà mọ́ kí wúradà ìwọ náà tí nǹkan òye ìwọ náà ìwọ náà lọ sí kíni o gbogbo ẹ̀yàn ọmọ tẹ mọ́ ń parọ́ ọ̀hún mọ́ sí kí ni sọ̀rí irú àwọn tó rojọ́ lẹ́yìn náà ara tí ìjẹ́ kí yìí mọ̀ kí ó nù ìsìn ìsìn òtún wà rojọ́ èyí mọ́ sí kí ni èyí máa parọ́ tó bá ti ń parọ́ ó lè mọ̀ fa kíkí ó mọ́ sí o sọmọ díjẹ́ ṣẹ̀ṣì wá fa kíyàn lè mọ̀ sí o àfa àmọ́ mùsàáfì wa kọ ohun tí ó dé bẹ́ẹ̀. وقال أعلم بأنه ونور ń pè ní mọ̀ tó wá kọ́ ni wọ́n ọmọ tó ń pè ní mọ̀ ah, wàkọ́ aláàlá ó ní lọ mọ̀ dáadáa tí ò bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ̀ síbi anẹ́lẹ̀ ìmọ̀ lóòrò ìmọ̀ tó wá kọ́ ìmọ̀lẹ̀ lọ wà kí lọ wá o ìmọ̀lẹ̀ ni mọ̀ alẹ́ìmọ̀ lóòrò ìmọ̀ láìsí ní ìmọ̀lẹ̀ ni sọ pé tó kó bá kún bí kan tí ẹ bá tan ìmọ̀lẹ̀ sílẹ̀ kí ni ó ṣẹlẹ̀ gbogbo ó lágbo ó ní bí màṣẹ nìyẹn ìmọ̀ tó bá jù mọ́lẹ̀ báyìí gbogbo tó ṣókùnkùn yóò ṣe kí ni yóò clear ọ̀rọ̀ tó ti dàrú mẹ́lómi lójú tí ọ̀rọ̀ yóò iye tó wá déwájú ẹ̀tọ́ ṣàlàyé tó kó tiẹ̀ fún yóò ní ah! ẹ̀mọ́ ọ̀rọ̀ yìí kí ni ó ti yé mi ó ní ìmọ̀ ìdí ìbà ti jẹ́nu ọ̀nùrù wáyì láyé òdà ìmọ́lẹ̀ ni mọ̀ ìmọ́lẹ̀ ya iwá gbé fẹ́lẹ́ṣẹ̀ àìgbé fọ́daràn lóòótọ́ ọmọ ènìyàn lè lè lọ ayé kó má ṣe kí ni kó má dẹ́ṣẹ̀ àṣẹ lọ́run àrùnmọ́dáṣe àṣẹ kí ni ọmọ ènìyàn ni wá a máa gbọ́dọ̀ sọ ẹ̀ṣẹ̀ di ìṣesí wa a sì gbọ́dọ̀ sọ ẹ̀ṣẹ̀ di ìwà wa tẹ́ṣẹ̀ bá ti dìṣe sí èèyàn ẹ̀ṣẹ̀ àti mọ́lẹ̀ ó kókún lẹ́ṣẹ̀ ìmọ̀sílẹ̀ kí lòun so méjèèjì ò lè bára wọn ò lè bára wọn ṣọ̀tá o tó bá ti mọ̀ pọ̀ ń wá ìmọ̀ jìnnà sí kí ni o ẹ̀ṣẹ̀ àyàfà àwọn tó mi ní olè mọ́ yóò mọ̀ já wà lẹ́kọ̀ọ́ kan àrọ́gbọ́n dájú ká mọ̀ ṣe lọ yóò wá mọ̀ jẹ́ pé mi sẹ́kìlì ló ṣe kí ni ló wa bí mọ̀ sí wá rí mi tó lára àwọn tí mo ń kọjú mọ̀ wá lẹ́sẹ̀ ẹni tó bá fẹ́ àwọn àgbà àwọn àgbà gẹ́gẹ́ bí aláàmọ́tò Khatib al-Baghdadi ti gbọ́ látọ̀dọ̀ wọn wọ́n pa fáwọn ní Yahya ibn kíni ibn Yahya yìí ṣe Yahya ibn Ma'inu Yahya ibn kíni àwọn náà ní ọkùnrin kan wá ń jọ kan báwọn bẹ́ẹ̀ lè kú lọ́dọ̀ Imam Maliki pọ́kùnrin wá bẹ́ẹ̀ lọ́wọ́ Imam Malik ó ní ẹni tó bá fẹ́ wá mọ̀ ǹjẹ́ nǹkan kan bẹ tó lè máa ṣe tó lè ẹlòmínà máa wá gbàgbé ra ṣáfílẹ̀ lè máa lò tí èèyàn fi máa rí nǹkan ha lóòótọ́ àwọn ọmọ ni ọmọ lọ lọ àwọn àṣìbáàbù kan gbà míì àmọ́jọ́ tí wọ́n mọ̀ lè fi ó sọ ti wọn wọ́n ní tí nǹkan kan bá ń bẹ téèyàn lè lò tó lè jẹ́ kí owó yé èèyàn máwùlẹ̀ máa wá òkó káàkiri àbí wọ́n máa wá ilẹ̀ hàmù táwọn ọmọ bíbí àwọn ọmọ wa máa wá ilẹ̀ hàmù káàkiri mọ́ mọ́lì kìíní tí kìíní kan bá ń bẹ téèyàn máa ń lò sọ́rọ̀ afẹ́ ha kí wọ́n téèyàn fi lè rí ha afẹ́ nímọ̀ téèyàn fi lè nímọ̀ ń dáhùn bá wo lọ́wọ́ àwọn orí nǹkan mi fatarkul maasi ìjọ jẹ́ ni bí ẹsọ fẹ́ ni ọ̀hún ní tó bá ti ń jọ mẹ́sẹ̀ ó ṣe kí ni o wọ́n gbé jù sílẹ̀ tó bá ti ń gbé sílẹ̀ bí ìdílélà ọmọ nímọ̀ ẹsẹ̀ orípa ẹsẹ̀ ò dáa ẹsẹ̀ máa ń ṣàkóbá dáadáa ni orípa ẹsẹ̀ ọdí aláàtàrà àdíwà ní sàábà tẹgbàáyìn olóso kíní kan ó ní inni la ahasibu rajul ó lè mi máa ń lérò sẹ́lòmí gbà mí pé yóò ń sàlẹ̀ ẹ̀lì yóò máa gbàgbé mà àṣetá ní òní jẹ́ kí mo máa dúró lọ́pọlọ rẹ̀ bil khati'ati ya'maluha bil khati'ati látara àwọn ìwà ẹ̀ṣẹ̀ tí bá ti ń ṣe yóò jẹ́ kó máa gbàgbé mà níjẹ́ bí mọ̀ bẹ́ẹ̀ pé ìmọ̀ alákòóbá ayín pé ẹ̀ṣẹ̀ alákíní àwọn ọmọ ànábì ádámọ̀ ń dọ́tọ́ lọ́n dá bàbá wa ádámọ̀ bí ọlọ́wọ́ bá dá ádámọ̀ sí inú ọgbà àlìjẹ́ náà inú gbádùn inú kí ni o wá wo ìgbádùn pọ̀ mẹ́ o oríṣiríṣi oúnjẹ oríṣiríṣi nǹkan múmu oyin bẹ́ẹ̀ soft drink bẹ́ẹ̀ àwọn júùsì bẹ́ẹ̀ aládìdùn kí ti ó pọ̀ mẹ́ oríṣiríṣi fúrúùtù ló wà ń bẹ̀ oríṣiríṣi nǹkan jíjẹ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ mọ́ àwọn ìgbẹ́jọ́ wá pọ̀ tó ọlọ́wọ́ aṣọ fún ádámọ̀ pé wà látẹ́kọ̀rọ̀ bá ààrẹ ìwọ àti ìyàwó rẹ̀ sọ́ọ́rí èso ẹyọ káyọ̀ kápẹ́rẹ́ orí bí igi yìí èso bẹ́ẹ̀ ẹ má ṣe kínú ọ ẹ má dé bẹ́ẹ̀ ádámọ̀ débẹ̀ àti òdé bẹ́ẹ̀ kí ni nípa kọ́sẹ̀ rẹ̀ tọ́ nípa kọ́sẹ̀ nípa ti bára wá nú ayé ta wá ń bẹnu dàmú yìí lórí ẹ má jẹ nǹkan kí ni o àti bọ̀tẹ́ ẹ̀ṣẹ̀ kìí ṣe kí ni ẹ̀dá o ẹ̀ṣẹ̀ sí bàbá wa ṣẹ̀ ló léwa débí yìí nìṣẹ́ ń la ìgbọ́n bẹ̀ so ẹ̀ṣẹ̀ ìkan náà sálàbùrú sọ kìnnì kan ó níjọ́ tí àdánwò kan bá bóun báyìí ó mọ ronú pé áá òun ti dẹ́ṣẹ̀ pàtàkì jùlọ àwọn nǹkan tóun bá rò pé kò àwọn ẹni ò gbọ́dọ̀ ṣàìgbọràn sóun lẹ́nu tó má ti wá ń ṣàìgbọràn sóun lẹ́nu náà rò pé áá wá dáhùn àbẹ́ran tó máa ń kóun ló máa ń lọ roko àbí tó máa ń gùn lọ́bì kan wá di pé ó ṣe bákan bákan lápòjú orí wọ́n sọ ní mọ́tò ní kí mọ́tò máa lọ lọ́nà kí bírèkì rẹ̀ kàn fèjì lẹ́ẹ̀kan náà kọ́ mọ́ lè gbé lọ́mọ́ kéjì ní dàrú lẹ́ẹ̀kan náà àbí ìyàwó ta fẹ́ sílẹ̀ tó yẹ kó gbọ́rọ̀ tó ẹlẹ́nu oníjọ́ tó bá bọ́ ìyàwó sọ̀rọ̀ tí ìyàwó bá ti mọ gbọ́rọ̀ tó lẹ́nu àbúwà tí ìyàwó ṣe àwọn gbọ́ òun ò pé á ah! ó dàbí pé àárín èmi àtọ́lọ́ náà ti ń dà fún bì kan kóun náà lọ rí irú kí lòun dà láàrin òun àti ọlọ́run yóò wá sàrí ara rẹ̀ ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàánú jẹ́ kí kó fi ìmọ̀ yí ẹnìkọ̀ọ̀kan wa àmọ́ kí inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un ẹsẹ̀ ìdìkan mọ́ yóò ọlọ́run ṣàánú wa ń bọ̀ wà ní oníkálukú wa náà ká ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ ká fún kí ní ẹ̀ṣẹ̀ tá bá lè gbìyànjú ẹ̀ láti ṣọ́ra fún dáadáa pọ̀ tí ó taari ń dáadáa pọ̀ táti kí ní taari ń ìmọ̀ yóò kọ́kọ́ jókòó sí yẹ̀ ní ara ìkánná àwọn àlùfáà tí wọ́n ti lọ a ń pè ní mọ̀ ayélujáde al mọ̀ ayélujáde أصبحاني أو أنا أن يا صاحب العلم مهلا لا تدنسه يا صاحب العلم يا كمي يا صاحب العلم يا صاحب العلم مهلا يا صاحب العلم مهلا لا تدنسه لا تدنسه بالموبقات فما بالموبقات لا تدنسه تدنسه أيوة بالموبقات بال بالموبقات فما للعلم من خلف فما للعلم من خلف فما للعلم من من خلف العلم ها صدقوا ما هلا ما هلا ها إيه، يا صاحب العلم مهلا لا تدنسه أه. بالموبقات فما للعلم من خلفي العلم يرفع بيتا لا عماد له العلم يرفع بيتا لا لا عماد له أها والجهل والجهل يهدم بيت العز والشرف يهدم بيت العز والشرف قل يا صاحب العلم مهلا لا تدأنسه يا صاحب العلم مهلا لا بالموبقات فما للعلم من خلاص بالموبقات فما للعلم من خلف للعلم من خلف للموبقات فما للعلم من خلف صاحب العلم مهلا لا تدنسه يا صاحب العلم مهلا لا تدنسه في فما للعلم من خلف للموبقات فما للعلم من خلفي للموبقات قهار للعلم من خلفي العلم يرفع بيتا لا عماد له والجهل يهدم بيت العز والشرف والجهل يهدم بيت العز والشرف العلم يغفر بيتا لا عماد له والجهل يهدم بيتا العلم والشرف والجهل يهدم بيت العلم والشرف يا صاحب العلم يا صاحب العلم ما لنا تدنسه بالمغفرات

بالموبقات فما للعلم للخلق بالموبقات فما للعلم للخلق بالموبقات فما للعلم للخلق بالموبقات فما láti tàbílìsù mọ́sẹ́nìmọ̀ bílmú bí kọ́ pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ hẹrìmọ̀ hẹrìmọ̀ tó lè pa ní ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ pàmọ́lì ìlmi ní ìlẹ̀kọ́lá tí mo máa ní nǹkan mí ìtọ́jú rọ́pò rẹ̀ tó bá kú wọ́n máa káwọ́ àfáà mọ́ bí tó ti ń gbórí èèyàn ìwọ́ àfáà bí tó ti ń lé alágbá káàkiri àdúgbò adárípọ́n wọ́n máa káwọ́ àfáà mọ́ bí jìnnà wọ́n máa káwọ́ mọ́lé tẹ́tẹ́ wọ́n máa káwọ́ bí tó ti lọ́n pílé bàbá àjẹ̀bú túnṣe ọ̀hẹ́ àti bàbá lọ ṣáàjì náà lẹ́yìn ọ̀nṣẹ́ ìmọ̀ ni bàbá lọ ṣáàjì àbújẹ̀ bàbá àjẹ̀bú

ìwà ẹ̀ṣẹ̀ tí máa ń pa nǹkan bá nǹkan jẹ́ wọn láì náà fi gba ìmọ̀ tó ń kó jẹ́ torí pé màá yí tó bá kò lọ́wọ́ rẹ̀ tán kò sí kí ni o kò sí jẹ́ ìrọ́pò rẹ̀ o tó bá ti bọ́ ọmọ lọ́wọ́ tó bá ti bọ́ ó ṣe kí ni o ó ti bọ́ ni ó ti lọ nìyẹn abáni jì ní kí ọmọ ìmọ̀ tó ọmọ tó ń wá ni. àlẹ́lùmọ̀ yàrá fáwọn báyìí sálá ìmọ̀ dáláwù. wàlùjá ló والجهل يهزم بين العز والشرف العلم يرفع بيتا ìmọ̀ tá ni ọwọ́ yóò mọ̀ tó pè ní mọ̀ ní bíìtà ìmọ̀ máa ń gbélé kan ga ni o láàrin máa dára o ìmọ̀ tí ó ilé tí ò ní pílà ìmọ̀ ó sì gbéga ilé tí ò ní fílà ìmọ̀ ṣe ibi tí ó ìmọ̀ gángan lásọ̀gbẹ́ di àmá ìmọ̀ kan. Sọ́rí tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀, ẹ̀ṣẹ̀ ó gbé mọ̀ dànù fún yàn. Tó bá gbé ìmọ̀ lọ kí ni ó kù? àìmọ̀kan tó wá ní tí ẹ̀bá wá dá láìmọ̀kan tán ilé tó ti di ilé yìí bẹ́ẹ̀ ṣe lè ń ti wọ̀ ilé yìí ilé ẹ̀yẹ ilé ògo ilé ńlá ilé àpẹẹrẹ táwọn yẹn ti ń rábàrà pé ilé ńlá ilé ilé ńlá ilé táìmọ̀kan bá dé kí ni yóò ṣe sílé náà yóò da gbogbo ẹ̀wọ́ ni ẹ mọ àwọn ilé kan lánàá fi pé ilé ńlá ni wọ́n ilé táwọn èèyàn kí lè sọ òkò ọ̀rọ̀ tí yóò dá síbẹ̀ kí náà ṣe síbẹ̀ lẹ́nu àbáyé nìkan kò kálé òǹkú mọ́ ilé ìlú ńlá pẹ̀lú mọ̀ kí ló fà á nígbà tálá ìmọ̀kan ti العلم يرفع به تان والجهل يهدم بين العز والشرف والجهل يهدم بين العز àìmọ̀kan ìmọ̀ ń wólé yìí ìmọ̀ ń wólé ẹ̀yẹ ni mọ́ ya aláìmọ̀kan o mọ́ ya kí ni kí la ya jẹ̀mọ́ ẹ̀já wá bá ti ya òní mímọ́ aṣàmọ̀ kéwú kàmọ̀ wà lẹ́nu pa ń wá ìmọ̀ tàbá ti wà lẹ́nu ẹ̀ ó ṣeé ṣe kí ọlọ́run kó fi ìmọ̀ ṣe kí ni kó fi ṣàánú wa mo ṣe kínkín yóò bá wa náà ká mọ rí nǹkan pọ́nlá ọlọ́njà lè mọ̀ rí nǹkan pọ́nlá ó yẹ ká wá tẹ̀síwájú àmọ́ àlẹ́ àìkú ẹyọ kan tá a kọ́lé nìyí ó nìkan là lè sọ ṣẹ́wọ̀n tí mo ní mo rìsíìfù mẹ́sẹ̀jì kan lẹ́ẹ̀kan ìkannú àwọn símọ́nì kan àwọn àlùfáà wa lọ́mọ́sàbá ṣe dáadáa fún wọn mo rìsíìfù mẹ́sẹ̀jì pé ìkannú àwọn ìyàwó wọn jáde láyé lẹ́yìn ọlọ́mọṣà bá kẹ́ wọn ọlọ́nkó bá gẹ̀ wọn ọlọ́nkó sì bá wa gbà wọn lẹ́rú àwọn afáwà fàdídàtú sheikh musa yahya agboola habibullah wara'a musaddada ilal khairi khuta ọlọ́mọṣà bá ṣàforíjì fún ìyàwó wọn náà tí wọ́n jáde láyé tọ́jú àwọn ìyá wa ọlọ́mọṣà bá kẹ́ wọn ọlọ́mọṣà bá gẹ̀ wọn má wulẹ̀ wádìí ẹlòmí ò mọ̀ wò pé ta ń sẹ́ndì mẹ́sẹ́jì èyí wọn kàn <laughs> kò ṣe kí ni àwọn gbà mo ti rì sígbò rẹ mo gbọ́dọ̀ ṣe tádíyà àmàlà inú eléyìí nìkan tí súnà nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ti kọ́ wa a nítorí pé àwa la jẹ́ ahlus tí àwọn sì láwọn jẹ́ onítọ̀sọ́ wò àbí ẹ̀kọ́ kí irú ìṣẹ̀lẹ̀ báyìí wá ṣẹlẹ̀ káwá ṣe bíi pé nígbà tó ṣe kó rí ibi táwa náà ní tí a ti gbọ́ ó ti wá jẹ́ pé à ń sọ̀rọ̀ kéwú lọ́wọ́ àbí ẹ̀kọ́ tá a sì ṣàǹfààní ní ara wọn ọlọ́mọṣàbà kẹ́ wọn o èyí ò wá fa ọ̀rọ̀ kan bẹ bí mo ti dákẹ́ lórí látijọ́ ìjọ yìí nígbà ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ yìí ẹlòmíì ò lè ọtún lè hù jáde báwọn pé wọ́n ṣàdúrà fún yìí báyìí báyìí ni èyí wọn ò kàn o èyí tá ó débi ọ̀rọ̀ mo kọ́ ọlọ́mọ kéwú àkọ́ ọlọ́mọ kéwú gbogbo alamọ tó débẹ̀ ayé ẹ̀kọ́ ni àwọn alábòsí kan àtàwọn oníjàmbá kan àwọn ni wọ́n mú ọ̀rọ̀ ni wọ́n dàbàrú ẹ̀ ayé ẹ̀kọ́ wọ́n sì gbé páàtì tí gbogbo ẹni bá gbọ́ nínú rẹ̀ ò ní dùn tàbí wọ́n sì gbé lọ́dọ̀ wọn inú tí náà sì dùn sí ní tán gbọ́ èmi láyìí sọ lẹ́yìn ìgbà náà pé irú páàkì náà ká nírú ẹ̀ lèmi náà gbọ́ pé lẹ́nìkan ló sọ̀rọ̀ inú èmi gan ní dùn sí ẹni náà mo rò pé kíní wa bí wọn ló mú wọn sọ gbólóhùn tí wọn sọ kò wá kàn wọ ọ̀rọ̀ bàbá àti kínú bàbá àtọmọ ni ìyẹn kẹ́ iṣẹ́ ní eré tàlẹ́ni náà ẹni tí bàbá yọ ẹgbà sọmọ rẹ̀ tó fẹ́ mọ̀ náà ayé ẹ̀kọ́ ni tí wọ́n wá rí ẹ irú ọ̀ìṣẹ́ kí ni ọ̀ìṣẹ́ ni rí àdúwọ̀tọ̀ ọlọ́rẹ̀ bọ́mọ pé ọwá wú omi ọ̀dà àgbàdéjì àbámọ̀ ayọ̀ ẹgbà sí ọ ní gbangba kí fún ọkàn mọ̀ pé kò sí nọ́ńsẹ̀ ìwọ náà ọ̀ìṣẹ́ kí ni o ìwọ náà ṣe ẹ̀mí rí tí bàbá àtọmọ bá ti ra wọn ẹ̀sá fàwọn méjèèjì lẹ̀ ayé ẹ̀kọ́ ni bóyá àbùkù àgékú ọ̀rọ̀ tí ó dọ́dọ̀ bàbá bóyá ń jọ́ tán bá rí ìtókù rẹ̀ pé ibi tọmọ yìí tiẹ̀ sí ń bọ̀ rèé ẹ̀ńjọ́ mi ìwọ̀n ọ̀bá máa máa pèjúwe wa bóyá wọ́n rí aláìsí pé ìbínú jọ́un náà àwọn alábòsí náà farú náà farú ìbínú bẹ́ẹ̀ so aláàjù wa wo kí ló gbá pèjúwe ọ̀rọ̀ ibi ìtọ́wọ́ sákọ̀wá náà là ń sọ pé ẹni kò gbọ́dọ̀ mọ́ bú àwọn sàbí kí wọ́n máa bú àwọn sàbí ànábì kan máa parọ́ fún wa pọ̀ ń pìtàn àti káwọn kan máa bọ́ parọ́ pé ọ̀ ń pìtàn oníbà àti mọ́ ń pìtàn ó sì ní bí ẹ bá sọ̀rọ̀ tí ó fi mọ́ já sí èébú èyí tó bí gbogbo ọ̀rọ̀ nù àmọ́ Sheikh al-Islam Ibn Taymiyyah al-Harrani akẹ́kọ̀ọ́ kan lára wọn ẹ̀kọ́ òun la lójókò ilé wọn àwọn òbá wọn àfáwọn sọ̀tọ̀ àti ní báwọn sọ̀tọ̀ láíláí ó yà bí òye ogun lóyìn sọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ ń pátá mo sọ fáwọn èèyàn kan lọ́wọ́ ìwé à kò bí nǹkan kan ṣe mí lẹ́mí èdè ṣe wọ́n gbà mọ́ ọ̀rọ̀ káwọn alábòsí náà gbé kiri lọ àní iṣẹ́ gbé lọ báwọn má bá gbé wá gbé mi náà mo dẹ̀ mi tún lè fẹ́ ni ìbáwọn tí pé ìṣépè fún wa àbí ẹ̀kọ́ rí látọ̀ ìyìn ṣépè fún ẹnu tí mo kàn sọmọ náà lẹ́ẹ̀ bá ń dúró mọ́ ó yẹ pé àwọn kan àwọn aláṣejù kan àwọn tó wá ṣépè fún tiwọn pé ah, àwọn àgùn ni ẹ ṣépè fún wa wọ́n ti wá yà kára bàálí lẹ́gbọ́n báyìí ẹ̀gbọ́n la sì fi ọ́ àtọ́ ìṣe ẹ̀gbọ́n rẹ àwọn kan sì bá wọn. àwọn tí wọ́n mú ti kí wọ́n sẹ́kùn lọ́ra ṣe yóò sábì tẹ̀lé a bá ṣe ọ̀tá. ìkànnù àwọn ẹ má ṣe bídíà mọ́ à ṣe bídíà súnà rí ànígbọ́ ànígbà àwọn kí ṣe ṣẹ́bì tí ní rahimahullah àwọn wà náà lè sọ̀rọ̀ ike a ah, àfa àwọn ọmọ ṣe kìíní kan tó ju àwọn lójú ẹ̀kọ́ òun lèmi náà rò pé mo fẹ́ kọ́ sí àwọn àfa wa lẹ́nu àfa wa sheikh islam ibn Taymiyyah al-Harrani rahimahullah ẹni táwa jọ jẹ́ ìtajọ́ mọ́ gbógun tira wọn nídìí súnà bíbí àyè ẹni ni wá jáde láyé ẹni ń ṣe kí jáde láyé ìgbẹ́ ni ni wá jáde láyé tán Allahu akbar sheikh islam Taymiyyah rahimahullah rahmatan wasi'a àwọn lọ ìbá àwọn ọmọ mi sọ́dọ̀ ìbí àwọn ènìyàn pé ẹwà o n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o ẹ dákun o àìwá bá mọ́ o àwọn ọmọ àwọn ìyàwó àwọn tó bá kàn tó yẹ pé láwọn bùkátà kan ti ń bá mọ́ ń gbọ́ ẹ dákun ó wù mí kí n ṣiṣẹ́ ọlọ́run ní ara rẹ̀ èyí tó bá yẹ kẹ pè mí sí ẹ mọ́ ṣe kí ni ẹni tó jọ fa ọ̀rọ̀ súnà bíi jẹ́ àtọ́bí jẹ́ kí ni o tó fi jáde láyé nu o ìdínú tá a bá ń àwa tá a bá ń ṣe súnná ìdákun ìjà máa fi ẹ̀kọ́ ká máa ṣe kíní ká máa fi kún ọlọ́mọṣàṣà lẹ́kùn dáadáa fún wa ìdí rẹ̀ ibi là dúró lè ní ọjọ́ sì ti ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà láti fa báàbù yìí gùn ẹ̀yìn tó yẹ ká fagùn náà ni pé ó pàtàkì púpọ̀ gbogbo àwa ọmọ kéwú tá a bá ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀já jìnnà sí kíní àti padà sí lẹ́nu láti ó máa ń kó báyàn níbi ọ̀rọ̀ kí ni níbi ọ̀rọ̀ mọ̀ ni o ọkàn máa wá mọ̀ ní ọ̀rọ̀ yóò dàbí àpèjúwe tí mo wá dẹ̀sẹ̀ tó bí ẹni tó ń pọn mi sínú ṣe pé yóò máa pọn mi yẹn lóòótọ́ tí yóò máa lágò pọ́n táwọn máa rí pé ah, ọkùnrin yìí ti ń pọn mi látàárọ̀ o àwọn bó lọ ń pọn mi sí ah, irú àpẹẹrẹ lọ ń pọn mi sí so tí ó bá pọn mi tó fẹ́ kó mi ó dúró kò lè bọ́kẹ́ẹ̀tì ọ̀sìn ọlọ́pàá kò lọ lè wá bọ́kẹ́ẹ̀tì tí ó mọ̀ pọnmi sí gbogbo wa náà tó bá mọ̀ kọ́ fẹ́ kí o tó fẹ́ kíkẹ́ wo yíyọ jìnnà sẹ́sẹ́ o jìnnà sí kí ni gbogbo tọ́nà bá fi lóhun òfẹ́ jìnnà sí máa máa kàn fi viral bàtì májọ jẹ́ pé ah eléyìí àwọn èèyàn ò rí mi bẹ́ẹ̀ májọ jẹ́ pé ṣẹ̀tà rí ọ́n bẹ́ẹ̀ yíta ní rí ọ́n bẹ́ẹ̀ náà ṣé kí ni o jìnnà sí o àwọn àwa míì náà wà tí wọn náà máa ń wú eléyìí ọmọ bá gbogbo ẹ̀yìn jẹ́ jòkó ìwé àfàwọn kọ̀ọ̀kan lọ́yìn àwọn àwa tó mọ̀ pé tí n bá ń bẹ mọ́ dọ́sà ò ní wù tí n bá sí ilé náà mọ́ sí kí ni mọ́ wò ó mo ti àlẹ́jà àwọn kan rí pé á ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀wá ń bẹ̀rù èmi lásán lásán nígbà bá dé wa yóò máa ṣe bí ẹni ọlọ́run yóò máa ṣe mọ̀rọ́jà yóò máa kàtírà àti ẹgbẹ́ nígbà wọn rí ká náà wọn ti ń gbìyànjú náà àti gẹ́gẹ́ náà tó gbìyànjú ẹ bá eré lọ́tọ́ báyìí eré pa ni wọ́n ti káàkiri gbogbo àdúgbò ẹ mọ́jọ jẹ́ bẹ́ẹ̀ o yóò jẹ́ pàwọn tó já àfáà ni àbáwọn tó wò pọ́ bàbá ni àbí ìyá ni tó wò pọ́ bọ̀wọ́ wọn o mọ́jọ jẹ́ pé ojú wọn nìkan lọ́ọ́ ti máa ṣèṣe ẹni ọlọ́run ọlọ́mọṣẹ́ àtúnyẹ̀ kọ̀ọ̀kan wá ṣe ibẹ̀ wọn ni a ṣe kíni ládùú sí o a máa parí pé ya sahibal ilmi mahala Thank you.

هل من سؤال هل من سؤال سعد بيري كما قال ما قالوا كينو دفو فضل I want to jazakum Allah khairan يوم شافيني ẹni tó àfáà tí wọ́n bá wíwọ̀n ní wàkẹ́ ṣàkóòtò ìlà wàkẹ́ ẹ̀yìn fọ́tọ̀l àríkùnmù sára àmọ́ra sára lẹ́jọ́ á ní kọ́wàá yìí fọ́tọ̀l ló dẹ̀ wà lẹ́nu mímọ̀ àyè hmm. tó lúwa ẹ má bù hàn ah, yorùbá tí ń sọ ẹfílẹ̀ yorùbá àbí wọn ní sọ máa sọ́jà rẹ̀. tó wá fi ẹ̀sẹ̀ ẹ̀ lẹ̀ ǹjẹ́ nítorí òun lè padà gẹ́ẹ̀tì mọ̀ tí ò ní mọ̀ tó jẹ́ pé kò mọ̀ tẹ́lẹ̀ ń gbé àjẹsẹ̀ báyìí ló ń ṣe ní ìmọ̀ ẹ̀yọ̀ kó wọlé tán lára tó wá fi mọ̀ ẹ̀lẹ̀ ìmọ̀ ẹ̀bá ẹ̀rẹ́ tó bẹ̀ sí ráyè wọlé. ṣe ìyẹn lè tẹ́lẹ̀ òye ìmọ̀ ọ̀rọ̀ ti dàrú o. tó bá tẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ ṣé ìmọ̀ ẹ̀ lè padà wá. tó ti kọ́ nígbà tó wá padà fẹ̀ṣẹ̀ lẹ̀ tọ́yì ẹni tó ti ń dẹ́ṣẹ̀ ó wá fi mọ́lẹ̀ abẹ́ẹ̀kọ́ létà létà ló ṣẹ̀ padà wá túbá ìgbà tó túbá yẹn kó náà wá padà síbi ìmọ̀ lẹ́yìn tó túbá tó bá padà síbi ìmọ̀ ìmọ̀ mọ̀ sí kí ni o ìmọ̀ máa yí ebi iznillahi ta'ala ṣùgbọ́n tó bá yìí ń bẹ lẹ́nu ẹ̀ṣẹ̀ tó rẹ̀ lóhun wá ìmọ̀ kódà ń gbà míì ẹja tó sọ yìí ọ̀nà ẹlòmíràn lè ríra rẹ̀ bẹ́ẹ̀ ẹni ọ̀nà ẹ̀rẹ́ tó bá ń tẹ́ṣẹ̀ kò nímọ̀ nínú òjò kí mo mọ̀ kí bí ó wà náà ta ní mọ́ jílẹ̀ sílẹ̀ kan ó tó àìpé ó dáwà náà díké wúyé ayé ẹ̀kọ́ ẹ́ ó mọ́ ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o ìmọ̀ ọlọ́wọ́ fi ń ṣe ẹ̀dẹ́ fún yàn ọlọ́wọ́ fi ṣe kí ni o ẹ̀dẹ́ tí ò bá ṣọ́ra tí ò túbá tó tó wá lo ìmọ̀ yẹn mọ́ fi dẹ́sẹ̀ káì ìjìyà tiẹ̀ lálùkì àmọ́ dọ́bù ọlọ́wọ́ bó fi ṣe sọlọ́wọ́ bá mọ́ ń orí ẹ̀dẹ́ ẹ pé kọ́lọ̀ lè rí evidence against ẹ̀ mọ̀ wẹ́ tó lówó lọ́wọ́ kó wá mọ̀ lówó tó ní ẹ̀kó tó wá mọ̀ fi pọ̀ lẹ́sẹ̀ tó mọ̀ fi pọ̀ lọ́wọ́ tó wá mọ̀ tí owó ní sí dáadáa tó wà tó bá dá lìkẹ́ àmọ̀ tí ìyà ńlá bá ń jẹ́ kò ní ní ọlọ́run kí mo wá ṣe ọṣẹ nǹkan ọṣẹ jù náà ọṣẹ báyìí ọṣẹ ah ọlọ́gbọ̀n ọlọ́gbọ̀n mi ó jẹ́ kó rí fi ṣe ìṣìná dáadáa bẹ́ẹ̀ mà lọ tó ní ìmọ̀ tí mọ̀ yẹn bú háyà wọ́n náà lọ wá mutí wọ́n náà lọ ń jalè wọ́n náà lọ ń ta ẹjọ́ fún ẹlòmí àtúnwọ́n mọ̀ ṣàwọn ìwà àbàjẹ́ yìí àtúnwọ́n mọ̀ fi ìmọ̀ púrùvù ẹ̀ àti rírù ẹ̀nà ayé lẹ́ni o àwọn èèyàn ti ń fi ìmọ̀ púrùvù ìwà ìwà ìṣẹ́ sẹ́yìn èèyàn bá ń ẹ̀dẹ́ni ẹ̀dẹ́ni mọ́ rẹ̀ sí mo pé ẹ̀dẹ́ni mọ́ rẹ̀ ìjìyà kí ìyá rẹ̀ ó lè pọ̀ lálẹ́ kìá mọ̀ torí kí n tó kù tọ́lọ́ kàn mọ́ bímọ àti àbájẹ́ tó bá pariwo ah, ìyá yìí pọ̀ ó pọ̀ kẹ̀ ọmọ pé kò dáàbọ̀ mọ̀ alukurani lọ lọ ọkẹ kọ mọ pé bíi náà ò dáa ni àbí ọ̀rọ̀ ànábì lọ lọ ọkà tó mọ pọ tí mímú òṣèké ni ẹ tí ọrùn bọ ọmọ síbẹ̀. sọ ni pé àwa tá à ń bẹ́ ń di kí ó gan ló yẹ ká jìnà ṣẹ́ṣẹ́ jù àmọ́ bà nínú jẹ́ pé àwọn tó tún wá mọ́ nímọ̀ àwọn náà tún wá mọ́ sábà ní àyà kòkò nà síta ní. sọlọ dákun ọmọ wà nù wọn o ọlọmọṣà láì ní àti kò nínú wọn o Allahu fàbàl ọkùnrin kí ló gbọ́ọ̀lú ẹ̀rẹ̀ o ìbáfò ọkùnrin ìbáfò ya fàbàl oníkùnrin rí ọjọ́ orí eré oníkùnrin rí súnà ilé ìwé ní ìsọmọ yíwọ̀ ya fàbàl àwọn ni wọ́n ń kí o lọ́wọ́ wọ́n ti wá wà lórí sùjúdù èèyàn wá dúó Ah, èdè ṣùdúrù áká gbogbo ti ṣe kí nù nítorí tí wọ́n ń tí àwọn èdè nù o ìṣe ìtọ́nù ti wọlé nù o pé ń gbọ́n bá bẹ̀ kan dìde dúró adébẹ̀ kan gbẹjọ́ bẹ̀rẹ̀ padà ó ní só dáa bẹ́ẹ̀ àbí kò dáa kò dáa o ó takò súnà ó ṣe kí ni sórí ìrun tó bá ti dórí ìrun bá ti wọ́dún mọ́ṣáláṣí báyìí ẹni hálù tí ìmáàmù bá wà níbẹ̀ náà ni ó ti lọ bá a ká lórí sùjúdù ló wà ṣe takbiratul ihram kò lè lọ bá lórí sujúd tọ́ tó wá lọ bá lórí sujúd yẹn kò túmọ̀ sí pé o ti bá rọ̀kà ó wá kú pé hálù tó ti bá ìmáàmù yẹn ṣé hálù tí yẹn ti máa ń bá rákà ni tó bá bá ìmáàmù níbi rùkú ní ṣèyàn hálù tí yẹn ti máa ń bá rákà nù ó bá ìmáàmù lórí sujúd náà hálù tí yẹn ti máa ṣe kíni èèyàn bá rákà o àmọ́ ọ̀ wọlé pẹ̀lú imam wàhúnà tẹ̀m̀bíhùn mohim àkíyèsí pàtàkì kan wá ń bẹ gbogbo àwọn kírunkírun náà máa ń forí gbà àkíyèsí ó sì máa ń fa kéèyàn máa nínú ni o ìrún wó lódìdí ni o àkíyèsí mo fẹ́ pè yìí tó bá wọnú òrun àwọn tí kinní wa máa ń affect jù àwọn tó bá yẹ pé wọ́n fìlì pa àwọn báyìí máa ń mú ní ààyè tó yẹ kí àwọn ti ba pé lórí ìrùkù a máa torí pé àwọn bá lórí ìrùkù yẹn wọ́n wà rush gírígírígírígírí wọ́n pé bó ṣe dín òkú ló kó ṣẹlẹ̀ ó yẹ kó takbiratul ihram má jẹ́ mú takbiratul ihram sí ilé ní pórí ìdúró lọ wà fi ṣe Allahu gbogbo òun yẹn látòkè délẹ̀ ó ṣe kínú ó ti wó o torí kò ní takbiratu al-ihram mo rò pé yé báyìí jọmọ́ ẹni bá fẹ́ kírun lẹ́yìn imam any condition tó bá ti bá imam kọ́kọ́ wà lórí ìdúró báyìí kó fi ṣe Allahu akbar rẹ̀ tó bá ṣe takbiratu al-ihram tán lẹ́yìn ìgbà náà máa lọ sórí ìyá ta'ala a'lam Fọ́bọ̀l. Lẹ́yìn ìgbà tí yẹn máa... <laughs> Ọkùnrin bèrè yìí yìí, ó bá rẹ̀, ó yá. Lẹ́yìn ìgbà tí yẹn wọ, tí yẹn bá tí yẹn ṣe tẹ̀kùbẹ̀rẹ̀, ṣe yẹn lè ṣe àwọn èèyàn òkúta. Al-Masbuk. Al-Masbuk ni ẹni tí ìmáàmù ti kí àwọn ọ̀run kan ṣáájú ẹ̀. Ìjọ́ lè ṣe tẹ̀kùbẹ̀rẹ̀ tún ìhram láyé ṣe ayé tó yẹ kó ti ṣe takbiratul ihram ah, kírókò ẹ̀ du'a ul istiftah sorry du'a ul istiftah làwọn yóò ayé tó yẹ kó ṣe du'a ul istiftah ó ti kọjá so tó bá di du'a ul istiftah ìmọ̀ tó bẹ̀rẹ̀ yóò máa bánu lọ ni kódà káàdì kò tiẹ̀ bá ìmáàmù lórí ìrókò ká lórí ìdúró rákẹ́ ẹlẹ́kejì náà ló ti bá ìmáàmù ó yà gbé yìí so kódà ká lọ́jẹ́ náà ló wá bá wọn kò ní ṣe du'a ú ó ti di masbuk àfáàní aláwọ̀ ìyá aláwọ̀ tí ìrọ̀bá jẹ́ kó fẹ́ mú ṣubú hàn nípa pé alábẹ̀wò adam aleyhisselam tí ọlọ́dà sínú àìsàn náà tó gbà tó ṣe padà kúrò ń tí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ní àwa ń tẹ̀yẹ̀ tí ọlọ́dà sọ pé wà látẹ́zírù wà zero two. wíjọra ó kọ. báwo la ti fẹ́ ṣe jámù láàrin méjèèjì barakallahu fikum. oríṣiríṣi ìrújú o làwọn èèyàn ma ń kó jáde oríṣiríṣi ìrújú èèyàn ń kínú ń kó inú àwọn ìrújú kan òlélẹ̀ pètò ọgbẹ́ sọ pé ẹ̀ṣẹ̀ tá a dámọ̀ ṣẹ́ ó sì kúrò lọ́rọ̀ orí alukurani ló sọ bẹ́ẹ̀ ìwà láti kọ̀rọ̀ bá ńgbà ti ọlọ́wọ́ bá sọ fún sọ fún wọn ní ẹ̀yìn àfáà nígbà jẹ́ gbẹ́jì ìṣúná qulna bitu minha ya gbọ́ yín ẹ máa bọ́lẹ̀ kó nínú ọgbà àlùjánnà lápapọ̀ àwọn làṣọ bẹ́ẹ̀ fún wọn. a ń tún wá jẹ́ bẹ̀ pé ádámọ̀ ló jèso kí wá ní tiwa ń bẹ́ táà náà fi wá wà nípa wùwá sí nínú ọgbà àlùjánnà á béèrè káwọ́kọ́ ẹ mọ̀ wo ọpọlọ tó kọ́ lò ẹja kó fọpọ lásán bá dá padà. ní àlùjánnà náà ni àbórí ilẹ̀ ó ẹ̀ dáhùn mọ́jọ́ mọ́ sọ wípé ká ní kí gbogbo alátọ̀ ádámọ̀ nìkan wá jẹ́ èso àbí ọlọ́run alẹ́ ogun akúwọ̀ lámá ní ah, ọlọ́run ah, awó jẹ́ ìbádámọ̀ nìkan ló jẹ́ ládámọ̀ gangan ọdún ìfọwọ́ tó kúnlẹ̀ nínú ọgbà amáwà gangan ìjọbí wa síwá ìjẹ náà ẹgbẹ́ ní nàìjíríà rẹ̀ bí wá sí ó tọ́ sí ní nàìjíríà rẹ̀ bí wá sí tó wá bí ọ́ nàìjíríà ìyá wa ń jẹ́ ọwá ní ọlọ́run ọba kan ló lé ọkọ̀ lálùjẹ́ náà ìgbẹ́ sí adámọ̀ lọ ń jẹ́ wọ́n bí ọ sálùjẹ́ náà ìníṣálì alùbáyánù wa dẹ́ so àwọn ṣùgbọ́n àwọn ṣẹ́kì islam tèmi àrẹ́bàlá wọ́n sọ kí nìkan àmọ́ kí ní kọ́ lọ́kàn máa wà fákó èèyàn kí ẹ̀wọ̀n sára ti máa ronú dáadáa wọ́n ń dáhùn ní ṣubú àbá mú ṣubú àkànwá ìwọ́ kan ronú dáadáa nínú ṣubú àwọn náà inú ṣubú àwọn náà ni wàá ti máa rí jàwáàbù fún ṣubú àwọn afáàní aláwàyà aláwà ìṣọ́ aláàkà abidawa bí wọ́n ní ìwà kára ní ìwà ilé ìwà fọ́lẹ̀ ìgbéra ní ìwà ilé ìwà يعني قال أحد الناس لي آه، أنا ذا أمر الملائكة أن يسجدوا لي آدم فما بعدنا لا نسجد لآبائنا والكبار ما شاء الله طيب هذا السؤال جميل بعض الناس يأتون بهذه الشبهة يقولون الله سبحانه وتعالى أمر آه، الملائكة وإبليس أن يسجدوا لآدم فصدر جميع الناس إلا إلا أبى واستكبر وكان طيب فقالوا فكأننا مثل أبالي مثل إبليس لماذا؟ لأن الذي لم يسجد لأبيه هو كإبليس هو ماذا؟ فقال الذين لم يزروا لآبائهم هم أباليس هم أباليس هذا خطأ هذا خطأ شنيع جدا هو خطأ علمي خطأ العلم وخطأ الفقه ها؟ وخطأ تاريخي لماذا؟ آدم عليه الصلاة والسلام أمر الله الملائكة أن يسجدوا له هذا صحيح ويوسف عليه الصلاة والسلام سجد له إخوانه هذا صحيح أليس كذلك؟ هذه شريعة من قبلنا هذه شريعة أما شريعتنا فهي تمنعنا من ذلك شريعة محمد النبي صلى الله عليه وسلم تمنعنا من ماذا؟ من ذلك وهنا ننبي على شيء في هذه الشبهة فهذه الشبهة جواب لهؤلاء طيب آه، الملائكة وآدم عليه الصلاة والسلام هل آدم سبق الملائكة في الوجود أو الملائكة سبق آدم في الوجود ها آه؟ الملائكة سجدوا آه، سبقوا آدم في ماذا في الوجود هذا أولا يوسف وإخوانه وأبوه هل إخوانه سبقوه في الوجود أو يوسف سبقوه سبقهم في الوجود سبقوه إذا هذا يعني أن السابق في في هذين الأمرين السابق هو الذي يسجد للمسبوق ما فهمتم؟ الأعلى هو الذي يسجد لماذا؟ للأدنى ها؟ أليس كذلك؟ طيب إذا فلو أننا نريد تمسك حق التمسك بهذه الشبهة فيكون الآباء هم الذين يسجدون للصغار فهمتم الآن؟ هذه شبهة يعني شبهة يعني لا ليس لها قيمة أسأل الله السلامة والعافية ìbéèrè ohun torí ọmọ sọ fún ogun aná a ní ìgbọ̀n Ádámù alì sọ́lá tọ̀sọ́lá ọ̀tá sọ yẹn ṣe bí Ọlọ́run bá pàṣẹ bí káwọn aláìka foríbalẹ̀ fún ayé ẹ̀kọ́ ni ẹ wá ìtawò wá sí foríbalẹ̀ ẹni tí ò foríbalẹ̀ fún Ádámù ọjọ́ náà tá ní ajẹ́pá àwọn tí ò bá ti forí balẹ̀ fáwọn bàbá wọn náà kí làwọn náà ìbìlísù ni wọn àwọn ajá àbàlísù wọn ni ṣubú àtọ́ mú àwọn èsì ń bẹnu ṣubú àyìn ẹlẹ́gẹ̀dẹ̀ wa ni pé gbogbo ọ̀nà ní ṣubú àyìn fi correct òkè ká padà sínú tàn ádámù àti àwọn màláìkà tí wọ́n forí balẹ̀ fúnra wọn nínú ádámù àtàwọn màláìkà táwọn kọ́kọ́ délé ayé ẹ̀dáhùn Yusuf alayhi salatu wasalam nínú ìtàn tiẹ̀ náà àwọn ọmọ ìyá rẹ̀ àti bàbá wọn ṣe kí ni inú Yusuf àtàwọn ọmọ ìyá rẹ̀ táwọn ọkọ̀ délé ayé ẹ dáhùn àwọn ọkọ̀ ṣáájú rẹ̀ délé ayé sọyìn ayẹ́kẹ́ tàbá wo inú ìtàn nísìn ayẹ́kẹ́ àwọn àgbà náà forí balẹ̀ fáwọn ayẹ́kẹ́ tàbá pàṣẹ tẹ̀ lọ́rọ̀ délé ẹ̀ délé ẹ̀ àwọn àgbà náà ló yẹ kán mọ́ forí balẹ̀ fún kí là ń parọ́ sí ẹgbẹ́ àwọn parọ́ tọ́lá wa nù ó kèé ká ní ẹ ẹni takọ̀fẹ́ mú bẹ̀ ni pé àníkáṣá ti kúnlẹ̀ àfẹ́sọ bí àgbàlagbà bí ọmọdé àwa lè lè ṣẹ̀rí àtúmọ̀ kọbìlànà òfin àwọn tó lọ síwájú wa nù nínú òfin tànẹ́bì wa Muhammad ànẹ́bì ní kò ní kíni kò lálàáfíà kò ní kíni jama ọlọ́mọṣà fún alágbóyọ́ rẹ̀ káwọ́ra sọ́mọ́ àbẹ̀ṣẹ́ṣọ́rin ṣẹ̀rí èmi wá tán bá ti fẹ́ máa sáré ah, àwọn tó bá dáwọ́ kólé àwọn ọmọ búni ọmọ ìwùlẹ̀ bá wọn fa wàhálà mọ́ ẹnu àwọn àfáà tí wọ́n kọ́ sọ Yorùbá àṣẹ Kamaluddin Al-Adabi wọ́n sọ wọ́n wí àbí wọ́n wí bẹ́ẹ̀ fídíò wọn bẹ fídíò ní kejì ọdíò àṣẹ Adab Abdullahi Ìlórí wọ́n wí àbọ̀ wí ibẹ̀ nu síra wọn alámúgbọ́kọ́ láwọn kan parọ́ mọ́ nu síra wọn àwọn àsìkò tí ìtò ti wá ìṣẹ́ lórí ti máa ráyè dáadáa àìṣẹ́ wọn à ń parọ́ ni inú síra wọn náà èsì tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn náà inú síra ọ̀sẹ̀ àdáwọ̀tán parọ́ mọ́ ọ̀nà ìtí ṣe kí ni ìbẹ̀dógé àwọn ọ̀rẹ́ mọ́tọ́ mọ́ ṣe wọ́n wà ká síra láàbọ̀ wọ́n láti wá ká láàbọ̀ wà dúró lórí ẹ̀pẹ́ iṣẹ́ yóò rọ̀jú àbá sọ nínú síra náà èsì ẹ̀ka lọ wájú dáadáa ẹ̀rẹ́ sí ibẹ̀ ó ti mélòó báwọn alájà àbẹ́jà ni àwọn náà ti jáde láyé àwọn náà ṣe kí nu àwọn náà sọ bẹ́ẹ̀ tọ́ alájà àbùjẹ́ ní àbòtó àwọn sì ń kò yẹ káwọn níbi bá bá lorú òfin bá yẹ ká kọ lẹ́tà sọ́ba lọ́rí àmẹ́rí tó ní akọ́ mọ kọ lẹ́tà sáwọn ọba ká tó mọ lo òfin ọlọ́run yìí nìkan láti disagree bọ́n àwọn àbá tó kù àwọn ò ní akọ lẹ́tà sáwọn ọlọ́ba lọ́ba lẹ́nu mọ́dé ṣókàdá àbúkà sọ pé ah àwọn àfáàlẹ́ bá di tán lò wọ́n nídìí pé ìdí ni pé ẹni bá ti lóhùn òní ó fẹ́ lo òfin ilẹ̀ yìí wọ́n wọ́n bẹ̀rù pé tọ̀ àmọ́ ẹja ìgbọ́ iná iná àmọ́ jẹmọ́ ló bẹ́ẹ̀ alájàbò tó wá kọ́sọ̀ kankan tó sọ lẹ́kìtì anáwì wọ́n ní àwọn àfa àtàná tẹ́ kọ́kọ́ wá wọ́n bá dọ̀bálẹ̀ wọ́n gbógun ti dọ̀bálẹ̀ but àwọn àfa àwọn ti wá wò pé tọ ìkúnlẹ̀ tó kù yìí ẹjẹ́ àfilẹ̀ pé àwọn àfa mi ló ń gbọ̀ tí wọ́n padà kéwù àwọn ni wọ́n wá jagun wọ́n ti wá jagun ẹ̀rí sẹ́kọ̀ọ́ tí wọ́n já ẹ ọlọ́run jẹ́ káwọn olóògbé onílógún àdó àdámọ̀ ṣe nù alákòlè àìsàn bá ti wá ní ọmọ olótútì ọmọ ẹ̀yẹ kan ni wọ́n ọmọ gbá ni wọ́n ọ̀nìwẹ́ ọba ẹ̀ka lójútì ṣe sheikh náà bàbá kamal àbá alájẹ àgbà sáwọn lóò ọ̀ ní làmọ́lẹ̀ máa wákà wákà nínú ládàbí ọgbọ́n nínú ẹ̀kọ́ yáyì ọkùnrin àwọn pé sáwọn náà fúra rẹ̀ ni ó mọ̀ pé kò ṣe parí sọgbọ́n adágbà ti sọ̀rọ̀ nù tọ́ bá gbọ́ fílì the gap ó fílì fúnra rẹ̀ wọ́n ní wí kàn níbi ẹ sọ́lá àwọn àbá yẹn náà ẹ àbá yẹn ẹ wẹ́ẹ́lì wẹ́ẹ́lì wọ́n ti ní wẹ́ẹ́lì wẹ́ẹ́lì ọ̀yẹ̀dú ọ̀rọ̀ ni wọ́n sọ àmọ̀ pàdé jọ mi lókù tọ́ ni ọlọ́mọdé àṣàlẹ̀kùn dáadáa fún wa ẹjá sí sọ́lá ìrìn الله لا شاء الله لا